mutí ẹnìyàn ọjọ́ mutí ọmọ kan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ tó ń lọ obìnrin ṣé àwọn fámìlì lè kún ìyàwó òun pé kí ọkọ yóò fi kọ́ lẹ̀ mọ́dà kó mọ́ sọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ so ọ̀rọ̀ kan á lọ síbòmí ẹ̀ so bọ̀tún tí wọ́n fi kún tẹ́ pé torí àwọn pẹ́ṣà yẹn náà dà pé ẹ̀ǹdẹ́dẹ́ abala ní a sọ pé ẹni tí wọ́n mutí tí wọ́n ti bá sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ọ̀dọ́ tí ò túbá ọlọ́kọ̀ ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́bìnrin obìnrin kọ́kọ́ obìnrin lẹ́kàn kọ́kọ́ obìnrin àwọn lẹ́tọ̀ bá kọ́lẹ̀ kó ṣe fóló tí a bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ nítorí adájọ́ ṣẹ̀ríà adájọ́ ṣẹ̀ríà wọ́n lẹ́tọ̀ àti bá èèyàn kọyàwó èèyàn tí èèyàn bá ṣe dédé pẹ̀lú obìnrin tí wọ́n sì ń bá sọ̀rọ̀ tí ò gbọ́ àwọn náà kọ́ wá tún ṣe ná tí wọ́n bá ṣe pé kò ṣe kíni wọ́n kọyàwó rẹ̀ lẹ́fún lọ́jọ́ ọ̀dẹ́bẹ̀ èèyàn ò kí ń ṣe kólé òkú ní ṣe kíni tí wọ́n bá gbà kọyàwó rẹ̀ lẹ́ẹ̀ onímọ̀rẹ́ ti pé yóò gbà owó kankan torí kìí ṣe kólé adájọ́ bá kọyàwó fún ti so gbogbo àwọn kan yẹn aláti ṣàkíyèsí so pẹ́sà tó gbẹ́ tí wọ́n bá yin obìnrin jẹ àbí tó bá ní kẹtì ọ̀sẹ̀ kìnnìkan bí ọ̀dọ́dọ̀ ara ṣẹ̀ríà tí wọ́n bá ṣàtúnṣe tàṣẹ tí ò bá tuntun ṣe tí wọ́n máa fi á fi àjọ obìnrin so wọ́n gbẹ́rọ sọ́dọ̀ ara ṣẹ̀ríà even obìnrin mi yóò tún wà pé ó ń rí nira ó tún ṣe kólé ó tún náà fọ́ ní kólé wọ́n á hàn jọ obìnrin òun sì ti lẹ́ níyàwó mi ibùdó kan wá kọ́ kálukú bẹ̀rẹ̀ ọlọ́run àbàwọ̀ lọ́run ń kálùkù bẹ̀rẹ̀ ọlọ́run bá tí mo kọ́ fún ọkọ́lùkọ́ fọwọ́ ọlọ́kọ́ dá o sàdákà ìpadà ó ti ní rárá so tábà lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ṣẹ̀rí àwọn bàkà wọlé torí kó tó di irú ìgbésẹ̀ bá náà àwọn wọn ti àtúnṣe àtúnṣe ìjókòó àtúnṣe ti wá púpọ̀ so ìgbà tí ó ṣe kí náà lọ́bìnrin ṣe ṣe obìnrin wọn ní òkú kò lè ọkọ obìnrin tó bá máa ti ń ṣe obìnrin tó máa ti ń ṣe tó lẹ́sìn tó lẹ́kọ̀ọ́ ṣé ọ̀rọ̀ àwọn akẹ́sùn àti ilé ẹ̀kẹ́ sọ tí èsì pé inter ti bus stop kan lọ síbi bus stop kan so so that yóò ní tó wá sí pé kíní ìnira tó wá kọ́ sí fólò tí ò tán á fún adájọ́ ṣẹ̀rí àwọn adájọ́ nì so so ti so that wọ́n bá kọ̀ ẹ́ ó lẹ̀ tí adájọ́ bá tún bá sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí kí wọ́n fún àtúnṣe àbí báyìí báyìí máa mú tí wọ́n sì kí náà sì kí náà àbí gábí ọtí ni bẹ́ẹ̀ ni tó sì obìnrin náà ni má ní ọmọ má ṣe tí ọ̀lọ́ wọ́n bá kọ̀ ẹ́ nínà náà ní tí máa ń nọbìn tó ti sọ́ di kíní tó ti sọ̀yàwó ẹ̀dí tí ní ṣe kíní tí ń pè kíní táwọn ọmọ ọmọdé alé fi ń ṣe kíní ẹ̀hẹ́n so tó ti sọ̀yàwó rẹ̀ díbẹ̀ subhanallah lazim tí wọ́n bá sọ̀rọ̀ tí ọ̀gbọ́ tí wọ́n ṣe wé kíní wọ́n lè bá kọ̀ wọ́n lè adájọ́ lè bá kọ̀ ni ẹ mọ̀ pé ìmọ̀ ni àwọn náà fa sábàbí tí ànábì sọ pé sọ́lọ́ sọ̀rọ̀ kí bintu Hubaysh tí wọ́n bá ànábì sọ̀rọ̀ pé ṣáwọn lè fẹ́ lágbájá ṣáwọn lè fẹ́ lákàṣẹ́ gbé lágbẹ́gá bá àwọn sọ̀rọ̀ fún abẹ́fà wọn wọ́n ní ẹ̀nà jà ẹ̀nà bá mọ̀ àríyá mọ̀ ẹ̀nà sọ̀fíàná ẹ̀nà mọ̀ àtà bí nàbí sọ̀fíàná ẹ̀nà àbá sọ̀fíàná ẹ̀nà àbá sọ̀fíàná àti adákan eh, kejì lórí ìnáwó gbàgbé orúkọ ẹ̀sìn pé kàtàbáàni so ti so wọ́n ní àwọn méjì bá wọn sọ̀rọ̀ ó ti yé Abu Sufyan àti ẹnìkejì sọ̀hábì kejì náà máa dákọ̀ wọn fún ànábì sọ̀rọ̀ ẹni pé wọ́n bá wọ́n wọ́n mọ̀ látọ̀dọ̀ ànábì pé ta ní káwọn fẹ́ so ta ní káwọn gbà fún <coughs> ànábì sallallahu sallam ẹnìkejì Abu Jaham inna Abu Sufyan náà Abu Jaham khatabaani so ẹnìkan anábì sọ pé ẹnà Abu Sufyan sórí Abu Sufyan fas'alūhu lā māla lahu ẹni tí ò ní ni ìyẹn so so that wa ammā Abu Jahm ṣùgbọ́n Abu Jahm falā yad'u 'aṣāhu 'an 'ātiqihi pọ̀pá rẹ̀ wọ́n ní èjìká rẹ̀ o radiyallahu anhu wa 'an sa'ir sahaba wọ́n máa ń fi eléyàn ṣe kìnìún àní nǹkan kejì wọ́n máa fi ń wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n máa fi ń ṣe wọ́n máa fi ń sọ nípa nǹkan méjì nǹkan àkọ́kọ́ ẹni tó bá jẹ́ pé máa ń na obìnrin púpọ̀ wọ́n ní bàbá yẹn ṣe kí so èyí ẹ̀ léjìká ìyẹn ni kó ti tọ́jú ẹ̀ tó sí bí àwọn ẹlòmínà tẹ́ máa gbọ́ pé ó ti ra blára méjì blára tàwọn tọ́mọ blára ti ìyàwó wọ́n jẹ́ ìṣẹ́ pé tí ìyàwó bá ṣẹ ẹlọ́rẹ́ blára yín wá ẹlọ́rẹ́ ti yín wá tí yín ni ẹlọ́rẹ́ ti yín wá so so that's very lè ṣe blọ́lá so ṣùgbọ́n eh, eh, eh, n tí a máa fọ̀rọ̀ àwọn ìṣẹ́kì níjọ́ nìkan ní ẹ̀kejì ni pé ìtumọ̀ ẹni pé ẹ máa ń travel pọ̀ torí ẹran pé àwọn ará john tí wọ́n máa ń travel wọ́n máa ń sí wọ́n máa fi kíní travel wọ́n fi bàbá travel torí pé ọdún tí wọ́n máa ń lè máa bá pàdé lójú ọ̀nà so ti yé àti pé láwọn fẹ́ lu pọ̀pá láwọn fẹ́ fi ti bọ́ọ̀lẹ̀ tí wọ́n fẹ́ fi aṣọ síbẹ̀ láwọn fẹ́ sì bẹ̀rẹ̀ gbogbo kábà àwọn oríṣiríṣi àǹfààní tó wọ́n lọ́wọ́ à gẹ́gẹ́ bí pọ̀pọ̀ anábì Musa ẹ̀kọ́ ló ṣiṣẹ́ àǹfààní lọ́wọ́ àmì ẹni pé pọ̀pọ̀ anábì Musa kan tó jẹ́ mọ̀ jízàdé tó ti yẹ tó yẹ kọ́lá hí àsọ́yà àtọwọ́kọ́ kọ́lá máa kọ́lá máa tí kàbí ya mímíkà ya Musa mọ̀ ya Musa kọ́lá hí àsọ́yà àtọwọ́kọ́ àléhà oṣù bí halawa ní wọlé àfihà máa rí bò fúrọ́ ara àwọn àǹfààní so ní kúkúrú ìgbà tí ọwọ́ ní báyìí ṣe pé ní tí ò jẹ́ kí wọ́n jẹ́ torí pé wọ́n máa ń na obìnrin púpọ̀ so ẹnìkan ṣe ẹnìkan mọ̀ pé ọfẹ́fẹ́ ọfẹ́fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ àbí ọfẹ́fẹ́ nìkan àbọ́fẹ́fẹ́ èèyàn yín àbí kejì sí èèyàn yín gan yóò wá ní wọ́n wá ní à wọ́n máa ń na obìnrin púpọ̀ tòun wọ́n máa ń na wọn sọ tí wọn lè ní sùúrù tóbi ọba ṣe wọn máa ń na ni wọ́n á fún dájú ni o wọ́n rí wọn bí jọ́jì so kò sẹ́ni tí ọba lọ́jọ́ ti ṣe tí ó dùn ẹni tó bá lọ tí ọba lọ tí ọba lọ tí ọba lọ sí tí ọba lọ sí bí tó tọrọ ìyàwó tí ó sì túbá tí bá ti ń ṣe lọ́wọ́ wọn jọ ń ṣẹ̀ tí bá ti ń ṣe lọ́wọ́ tí ń na obìnrin ní wọn jọ ń ṣẹ̀ so tí ò túbá o ọ̀sán lọ́pọ̀ túbá ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ sọ pé kìíní so látara kò bá mu kò bá so kọ́lọ̀ kó sàmùnà gbogbo wa so ẹ̀ẹ́d nínú àti ṣẹlẹ̀ ní kí wọ́n lóbìnrin lọ́rọ̀ bá ń yọ̀rọ̀ ń lọ́rẹ́ tọ́bìnrin bá ṣẹ́ tó bá di kán ti ṣe wà sínú pọ̀dọ́ wọ́n yà ní lóde níbi ìlúsùn kò gbọ́ náà kó sáà yàwó gbà tí ó gbọ́ látàwọn máa wá sọ̀rọ̀ wọ́n wà bá rí ìgbà tí ṣẹlẹ̀ àti pé tí ò ní rún lẹ́gun tí ó sì ní fi àpá sí skin rẹ̀ bí kí wọ́n mú irú fìlà tí àfáà dé nìsín so àfẹ́ ní kí wọ́n sí fìlà torí pé so náà ẹ má sì fi là so kí wọ́n ṣe báyìí lórí filaga tọ́ ọ̀sọ̀kẹ́ sẹ́ẹ̀mà iná ni so àbíbi orin níwọ̀n bá kèése orin kèése àwọn orin tí ma ń lágbájúmọ́ rẹ̀ <laughs> orin mi bí ni <laughs> kèése àwọn tẹ̀síbá tẹ̀síbá tẹ̀síbá náà bí tẹ̀síbá ìjà ni ní tẹ̀síbá ìjà ni <laughs> ẹ̀kọ́ tẹ̀síbá náà máa kó ọmọ kẹfẹ́ lórí báyìí èrè ọyọkọ̀ ọyọkọ̀ ọyọkọ̀ yẹ́sẹ̀ àwọn kan bá àwọn kan tí ò ní ológun tí ó sì ní baskin rẹ̀ jẹ́ nítorí kọ́ mọ́ náà ni pé á ọkọ̀ ń sí wọ́pọ̀ fẹ́ náà pé á òun èso ọmọ bẹ́ẹ̀ òun tó ní ṣe nǹkan báyìí mọ́ so ti yé so so ẹni tí wọ́n bá ṣe báyìí fún àbí ọkọ̀ ra ṣe báyìí ìwọ́n lágbẹ́jẹ́ ìwọ́n náà ti bọ́ sọ̀rọ̀ ṣe kíni ṣe ìrìn àgbègbè lẹ́yìn so normal thing àbí ní ti ṣe dáadáa lérò náà lọ́dọ̀ bá ń gbà anábì sọ pé sọ̀sọ̀ kí ló dé ẹ̀ ń kálukú ní ọmọ nàìjíríà bí ìgbà ti ní ẹrú yóò tún bá láṣepọ̀ ẹrú gan wọn fẹ́ ká nínà nínà tí ò tọ́ tí wọ́n bá fẹ́ bá yẹ tábà ẹ̀tọ́ fasára bí tí wọ́n fi bọ́ ọkùnkọ́ lọ́rọ̀ ẹrú mi torí pé ní olówó rẹ̀ bá wí ni táná bìrì pé wọ́n fọ́ létí ó sì sọ ọ̀nà sọ ọ̀dọ̀mọlúwàbí kí sì sọ hábì kan kẹsẹ̀ méjìlá náà bí bá sọ̀rọ̀ rẹ̀ so that kò bá mu rárá tó kò sí hadith kan tó tó tó lálàáfíà tí pé ànábì ní kí wọ́n máa ní obìnrin àyẹ̀sẹ̀ obìnrin kò sí kò sí kò sí sọ̀rọ̀ ẹgbẹ̀rún tí wọ́n gbé alátọ̀ sẹ́yìn ọmọ kò ìrọ̀rọ̀ sẹ́yìn ọmọ rẹ̀ ní kọ̀kọ́kọ́ fún ìyàwó wọn kò sí tọ́lá láti àbẹ̀ tó ti yé so that kò kò pa mọ́ra ní tó bá kàn tẹ́ tó bá eh, tó tó mọ̀ níbi tí àwọn ti wá rí olórí kaba so kò bá mu ọmọ ìrìn bá hu obìnrin ìwọ náà ṣiṣẹ́ ọkùnrin ìwọ pé láǹkà ìjù lọ

so ó jẹ́ pé kóbìnrin náà máa ṣọ́ọ̀tì ẹ̀ kóbìnrin náà bẹ̀rẹ̀ lọ torí obìnrin mẹ́rin ya ọ̀yà nǹkan míì obìnrin náà kọ́ lè kọ́kọ́ fọ́kọ létí gan sí àpá àwọn pàlìkà obìnrin mu ọ̀nà kan ṣọ́ àmì ẹ̀kọ́ tún ọdẹ kó tún ọdọ àwọn obìnrin wa ṣe so mọ́kàn bá mu rárá so kò bá mu rárá kọ́lọ̀ kó ṣe àlùkọ́ sàmìnà wa so látara bẹ́ẹ̀ ẹ̀ tí bá ti wá ń lọ bẹ́ẹ̀ tí wọ́n ti bọ́ ọkọ̀ sọ̀rọ̀ tí ọ̀dọ́ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó tún rí ń pa àpasílà àti ń ṣe ọ̀dọ́ àwọn ìdájọ́ ṣẹ̀ríà ẹni tó náà yára tó fi àpasílà àbí tọ́nu lẹ́gun ó ti dáràn ṣẹ̀rẹ́ àwọn ó ti dáràn yóò san arjú arṣù dìnáyà george yóò san arṣù àdìnáyà sẹ́ni tó bàjẹ́ lára ẹ̀ yóò san yóò san owó ẹ̀ yóò tan rẹ̀ tí wọ́n bá san obìnrin wọn bẹ̀ẹ̀ tọ́ láti kẹ̀yàmà àti tọ́ bá sàmójúkò fún lóko obìnrin tó ti fàpá sí ìyàwó rẹ̀ ọgbẹ́yà rẹ̀ lójú wọ́n ṣe àgbẹ́gbẹ́ alẹ́sẹ̀ lọ́jọ́ ọjọ́ òru wọ́n tún rí yóò tún lọ kí fámílì ẹ̀ ìyá sọ pé ah, òun kọjú gbàgì ó fojú gbàgì rí kọ́lẹ̀ fẹ́ fi kọ́ fún ẹpẹ̀ láṣìírí ọ̀pọ̀ sí gbà kò sì ṣàtúnṣe kò sì wá tún ṣe sọ̀rọ̀ àbí pẹ́ẹ́gbẹ́ bá tún sọ ẹ bá tún kọ́ ń gbọ́ ló tún dé lọ́tún wọn fìyà méje àbí ká bẹ̀rẹ̀ Ọlọ́run àtàwọn àtàwọn obìnrin àbí ká bẹ̀rẹ̀ Ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba lọ́nà kó ṣe àmì kọ́sàn náà kó sì máa kẹ́yà máa fi ọ̀rọ̀ rẹ̀ wọ́n kálukú ló bí ọba lọmọbìnrin yóò ní sísítà lẹ́gbọ̀n àbílábúrò bí ọba tiẹ̀ ní kó sàtì àpọ̀ ara àyà kan ló ti jáde ṣé irú bá lòun ṣé ó dùn mákàmẹ́ bẹ́yà tiẹ̀ lò ẹ má jẹ́ máa fọ̀rọ̀ ra wa wò nítorí pé táwọn ṣe fẹ́ tí ó dùn ẹ tí wọ́n máa fi kọ̀dà mọ́ ló fi báyàn lò kọ́dà bọ̀ rẹ ni sọ fún ká bẹ̀rẹ̀ ọlọ́run bá atọ́kùnrin àtòbìnrin àbíká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní kọ́kọ́ àti gbangba tí a bá sí bẹ̀rẹ̀ ọlọ́wọ́ fẹ́yìn àwọn kàmàṣẹ́ tó wù ní àmàṣẹ́ bí wọ́n pẹ́ òun gbọ́n àmàṣẹ́ pé òun pé wọ́n lè parọ́ so àwọn ẹ̀sìn mọ́ ọlọ́pa ẹlòmíràn mọ́ ọlọ́pa tí èsì díẹ̀ wọ́n bá dáhùn fáyà wá sí lọ́nà kó sáǹpù pa àwọn ṣe so ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá so ti irú rẹ̀ táwọn fámìlì ẹ̀ bá dìde sí pé ah ẹ̀tọ́ wọn ni sórí ìgbà tó bá lọ ọmọ wọn pa wọ́n sì máa ń ṣe kankan bẹ́ẹ̀ táwọn ṣe ń ọ̀rọ̀ dẹ̀dá ṣùgbọ́n tó bá ti wá débi tó dé tí fáwọn bá débi wà láìfi ẹni tó bá dá fáwọn abẹ̀rẹ̀ èèyàn bú ni wọ́n ní sùúrù máa forí tì ní sùúrù wọ́n ti máa kan ní ti ṣẹlẹ̀ wọ́n sì máa ní bẹ́ẹ̀ ọmọkùnrin yóò change bẹ́ẹ̀ yóò change bẹ́ẹ̀ yóò change bẹ́ẹ̀ yóò change ó lè bímọ àkọ́kọ́ ó lè bímọ kẹjọ bímọ kẹta ó lè jẹ́ pé kíní ó lè jẹ́ so ó lè change ní sì ń fa alárùn kan sí ojú ẹ̀ fẹ́lòmí òun nínú àwọn onílẹ́sọ̀ ẹgbẹ̀ yọ́nà tẹ́lòmí ọ̀nà ọmọ bínú ọ̀fìnà ìyàwó ta ní mú bínú jọ́ mi ṣé ọdọ́ ala máa ń ṣe ká tó ṣe kìíní ṣé àwọn náà máa ń ṣe ká tó máa ń dùn máa lọ lọ́dọ̀ àgbọ̀rọ̀gbà ni àgbẹ̀ṣe tó nípa ń gbọ́ jẹ́ kalẹ̀ àṣẹ ọgbẹ̀ láwọn àṣẹ gbígbà tó pé kìíní wọn lórí ṣé ọdọ̀ tàǹtà náà làwọn náà máa ṣe ká tó dùn máa wọn ni àbí sáwọn náà kí àwọn náà máa pé kí ló dé sọ́wọ́ àti pé ó dùn àlọ́ sẹ́ni tí máa ń rojọ́ mọ̀ pé òfìfọ́ létí ẹ̀yìn náà sọ pé ẹ̀wọ̀ nílà káì òfìfọ́ létí so that àwọn èèyàn sọ bí àìmọ̀ ṣẹ̀ríà ni o bí àìníbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ni o bí ìnífẹ̀ẹ́ ayé ni o bí ìgẹ́ni tí ẹmọ tí ń dàmà rèèyàn wọn ò mọ̀ kankan nígbà tó sọ wọ́n sì máa dájọ́ wọ́n sì máa ṣe oúnjẹ so dáwọn tó bá ṣẹlẹ̀ sí èèyàn kálukú ẹ nílé nísòrò máa lọ́mí ṣe nísòrò tó bá sáyẹ́sẹ̀ gbéṣẹ́ ìjọba pé ah wọ́n ti wọ́n ní ah so kí lẹ́fẹ́ kí wọ́n ṣe ṣé wọ́n lè wà tá bá pè yàn wọn kalẹ̀ wọn náà má jẹ́ aláburú so ìka yẹn ẹ bá dìde sí ẹ̀tọ́ wọn ní ṣùgbọ́n wọn dèbí ṣẹ̀dá ṣe mú kí wọ́n gbé ni dodo dáhùn ẹ̀ṣẹ̀ àdó àdọ́kọ̀ ṣẹ̀rẹ́ ọlọ́run kí ẹ sì pé ẹ̀ǹdẹ́ ọyá ẹ mọ́kùn mọ̀ ẹ̀ṣọ́ ẹ lọ́dún ọmọkùnrin wọn ẹ lọ sí lórí ẹ̀ nípa ẹ sì ẹ kí ẹ ẹ gbé dandan bí ó ṣe ẹkẹ gbénu ṣẹ̀ríà ni so náà ni tó ń sọ pé yíyan ẹsẹ̀ pé kíni ọlọ́run kọ́ṣọ́ àwọn ọkọ̀ sàmọ̀nà káfí parí ọ̀rọ̀ náà pé kíni kásá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbájẹ́ ó wá pọ̀ láàrin tó lóun ṣe súnmọ́ lákòókò yìí bí tọ́lá kò sí pọ̀ láàrin wọn ní àwọn ẹ̀mà tàlájí ń sọ̀rọ̀ níbi onímọ̀ pẹ̀lú bí tọ́lá kò sí pọ̀ láàrin wọn fọ́lẹ̀ ò sí pọ̀ láàrin wọn bí bàbá sísá ní náà mọ́ ti kan mí nínú ẹ̀sìn ju inú súnmọ́ ìjọ fọ́lẹ̀ ò lọ wọ́n ṣe kólè kólè tí ó yẹ kó ṣe kólè sí àbí tí ó yẹ kí tí ó sí báṣù tí ó sí nǹkan tí ó sí ìmìra ó ṣe kólè sọ́dọ̀ máa tọ́lẹ̀ ọkọ̀ òyìn káàkiri ní gbọ́dọ̀ lẹ́tọ̀ ti ní rí fánàdání tí ó bá ti takò tọ́tún tí ó takò ẹ̀sìn tí ó takò jọmọláàdì kólè kólè kólè àwọn sísá wọn bí ó bẹ̀rẹ̀ anábìrin kọ́ lọ́wọ́ àlìjáná ọkà mọ́kàlù nàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ ń dọ́wà nídìí ọ̀tọ̀ ní ẹdẹ ọ̀tọ̀ lélẹ́yìn so bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà ọmọ ìgbà tó kẹlẹ́ náà ọ̀dọ́ àdọ́ wípé wọ́n á pẹ́ o wọ́n á pẹ́ o wọ́n á pẹ́ o ẹ̀ṣọ́ máa ti pé à ọ ti ń sọ láti jọ yìí ọmọ obìnrin rò pé ò lè ṣe ni ó rò pé ò láyà ni ẹ̀ṣọ́ máa ti bẹ́ lọ́kàn sọ́jọ́ kan ní pé wọ́n ti pẹ́ kọ́dà ọkùnrin lọ sọ pé ẹkùnrin lọ sọ pé à ó wọ́n ti hàn tó ọ̀hún ti kẹ́lẹ̀ kan sí àwọn tí ìfàkùnrin sàtọ̀ jẹ́wà kùnrin ẹwà ni ẹ̀ẹ́ ọ̀hún pẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n bá ṣe tọ́jú bá wálẹ̀ wọ́n máa fẹ́rẹ̀ káàkiri ẹ̀dàkùn sheikh ẹ̀dàkùn sheikh sínú àwọn àfà tí wọ́n sọ pé tọ́lákùnrin ọjọ́ rẹ̀ wálẹ̀ àwọn ọjọ́ pé kí ní sọ alákọ̀ṣà àníwà ẹ̀dàkùn sheikh sí adúlá kankan tí ò sí ọ̀rọ̀ kankan tí ò sí kinní kan wọ́n jẹ́ gbọ́ pé àwọn ṣẹ́gun bá àzùmọ̀ fún ọlọ́ wọ́n jẹ́ pé wọ́n rẹ̀ dànù àwọn ọ̀dọ́ pé ṣẹ́gun sáńtẹ̀ ní ara ìmọ̀ lọ aláwọ̀ ṣàánú wa abẹ́lẹ̀ mi ò ní ẹ̀yìn òun gbàtí àwọn tó ń tẹ̀tẹ̀ wá ṣe tán kọ́dà jẹ́ pé kíkọ́ lẹ́lẹ́mẹ̀ta tí ó tún parí ìdá ó tún gbà ó tún parí ìdá ó tún gbà omi ìbẹ̀tẹ́ pé ó ti parí ìdá gan yóò sì ní káfíń yóò gbẹ̀ ṣùgbọ́n ṣe pé tí mẹ́ta bá di pé èyí wọn kò sí ìfìlà fún dàbí àtọ́ ni pé ọba sọ kẹ́lẹ̀ mẹ́ta ń kọ̀ sọ so that ìyẹn náà tó bá ṣe pé tó bá ṣẹlẹ̀ ọmọ máa fò ní ẹ̀dákùn ṣe màmá wọn fẹ́ káwọn ọkọ̀ màmá ń kásá bínú màmá ń kásá bínú sáwọn ẹni kọ́lá màmá àwọn sọkún lókè náà kò sí táwọn fẹ́ ṣe ṣe àwọn ṣẹ́kọ̀ sọ pé kò sí táwọn fẹ́ ṣe wọn ní ìmọ̀ tó bá pé kò sí táwọn fẹ́ ṣe ó ti pé mẹ́ta àbí àjùkọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀dọ̀ ẹ̀kẹta àtàlákùn mọ̀rọ̀tà rí so that so that ọjọ́ ìkàdá ti ó ti tán náà tọ́lákùn báyìí ṣẹlẹ̀ náà nù ìgbà tó ma pé ó ní màmá tí màmá ń bọ sọ̀rọ̀ kí ló tọ̀ ọ̀gbẹ́ ti so that kò sí ọgbọ́n tẹ́yàn rí so kọ́lọ̀ kó ṣàánú àkámọ́ tá à ń ṣe ẹ̀dàkùn ọ̀rọ̀ ẹ̀ lágbà o káwọn èèyàn sí lọ́kọ kí wọ́n sí ìyàwó kí wọ́n sì mọ̀ túká kọ́dà ìyàwó ọdún mẹ́wàá ọgbọ̀n ọdún kàkàbà ó túká kọ́ lè dùn náà yẹn kọ́là kí wọ́n bínú kí wọ́n bínú kọ́ bínú kọ́ bínú kọ́ bí ọmọ inú rẹ̀ tán tí ò sí ìlànà máa jàrà bò kí ni kí ló fẹ́ kó da ọkọ sí so ṣe tí ìrìn bá ti sí lọ́kọ tó ṣe igi ṣẹ̀ríà lórí obìnrin kájọ máa bẹ lọ́gbére ní ìpìlẹ̀ níbi tí ń jẹ́ nìka ìyẹn ni pé tọ́lá àárídò ni kólẹ́ò àárídò ni tọ́rí òní nǹkan tí tó ṣe kí ni tó já wa ni ọlọ́mọjà aláburú ní ọjọ́ pé ọgbọ́n tí bá máa ń fà á máa bẹ̀rẹ̀ nǹkan ọlọ́mọjà kọ́lọ́nkọ́ṣọ́ wa ń bẹ̀ ó sì wá bẹ̀ṣù àti ẹ̀mí abúrú tí bá lára kó sì sọ akọ́bẹ̀ gbọ̀n kan ká náà sì tó lẹ́yìn iṣẹ́ ọlọ́run ká tún ṣe kí ni ká jìnà sí so ní táwọn ọ̀rọ̀ ká ti fẹ́ gbé ìyàwó pé á jọ máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ o látàn bẹ̀rẹ̀ pé pẹ̀lú ọ̀gọ́lọ́n tí kò fi yàwá ní kọmọ́jẹ́kọ́ yánsìn tó bá sì yàwá kọ́lọ̀ parẹ́ ọ̀rọ̀ wa sáà lè jẹ́nà kátún jẹjọ́ kọ táyà lálè jẹ́nà ọkọ̀run rẹ̀ máa tọrọ bẹ́ẹ̀ pé kọ́lọ̀ kó sì ìyàwó òun kọjá yà mọ̀jọ wà lè jẹ́nà láì ní wọn rárá ìyàwó rẹ̀ náà máa tọrọ bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run tí a rí tí wọ́n bá ṣe yàpù nìkan tí mo ràn pé wọ́n máa ń ṣe ń lọrin mo sì ràn pé wọ́n máa ń ṣe ń gbòmìnà nípa wọ́n ti ṣe àpẹnìká ìtàn wọ́n bá ṣe tán wọ́n kàn ní tọ̀ bàbá <coughs> bàbá ìyàwó àbí bàbá sáyẹn pàṣẹ ìtàn ti dọ́kọ wọn mo fi ìyàwó fún ọ ọmọ lọ́fì ìyàwó fún abọ́mọ́ náà kan sí mo fi ìyàwó fún mo ni pé ẹ má sọ wọn lẹ̀ ẹ bá mójútó

ẹlẹ́ha ọjọ́ kàlọ́ sí wárọ̀ kàlọ́ sí iná tí pè so mọ́ràn tó mọ̀ràn ti pé à wọ́n ti sọ fún wa pé à ìjọ tán sọ báyìí báyìí fún wọn ẹnu mi ò rí ẹlẹ́sìn wọn àwọn ẹ̀fẹ́lẹ̀ halẹ̀ o ṣe wọn kí n jọta lọ sí ibi igi wọn sọ báyìí báyìí báyìí im the sin àwọn tó bá sì ní kíní máa ń sọ ní fámìlì àwọn kọ̀ọ̀kan mọ̀ ah nígbà tí wọ́n fẹ́ fẹ́ ọ̀ fún wọn fẹ́ fún ẹ̀ wọ́n sì sọ báyìí báyìí báyìí ẹ sí àpẹ́ ọ̀gbìn ọlọ́dún bákan náà àbí àwọn nǹkan tí wọ́n ṣọ́dẹ̀ wọn sì ń bẹ̀ ṣe túmọ̀ rẹ̀ nu kì í ṣe pé bọ́yá wọ́n wá ní bàbá làwọn fi fún wọ́n ti fi bàbá yóò fi fún ti bàbá nù tó <laughs> ti rí kìí tọmọ nù so bó ṣe jẹ́ ẹni tí a máa ń ṣe ni Dr. Lukman gbà tí eh, wọ́n ti ṣáàpù wọn ṣẹ́bẹ̀ tí wọ́n ti kìíní sọ tẹ́tà àwọn bàbá ń jọ́kì lẹ́mìtọ̀ ẹ̀yìn mọ́ fọmọ fọ́n báyìí so kìíní àádín so ti yé ìyàwó náà sì mọ̀ pé ibi tó ń lọ bàbá ọkọ bàbá náà ló jẹ́ sí òun náà ìyá ọkọ ìyá náà jẹ́ sí kíni bí ó sì kún bàbá ara rẹ̀ bàbá rẹ̀ lé àti ìyá rẹ̀ lé yóò sì kíni gbogbo ẹ̀ná fíhùdó ṣẹ̀rẹ̀ náà tó ń takò ṣẹ̀rẹ̀ àwọn ọmọ ṣẹ́tọ̀ ọlọ́run àbá nínú ìtàbà ṣe ìtumọ̀ rẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ tó ní mọ̀ sí àtàbẹ̀rẹ̀ pẹ́ṣọ̀ tí náà náà síta ní fún nọ́mbà àtẹ́rẹ̀ wọ́n ní ṣe pẹ́ṣọ̀ obìnrin bẹ ẹgbẹ̀rẹ̀ tàbí obìnrin náà ẹjọ́ bẹ̀rẹ̀ náà ìbéèrè ẹ̀rọ àkọ́kọ́ ní pé ní ẹgbẹ́ ìjọba ọmọ ẹ̀rọ ti ẹ̀tí kó wà lárúkọ. Nà? Ẹ̀tí kó wà lárúkọ. Ẹ̀tí kó wà lárúkọ náà ní ìwà rẹ̀ pé láì bá wá ní pé ẹ̀ẹ́dì pásítà tó wà bá pásítà ìwà ara káàrẹ̀. Ní túmọ̀ sí pé tí a bá bá fatiha òun ni kò bá rọ́kíà ìmọ́ta bá rò pé ó bá rùn àbí àyíbá ni kò bá rọ́kíà àbí tó bá ti bá ròkó tí ò rárẹ̀ kàfàtí àtọ́jọ́ ẹ̀ máa ń bí ròkó kò bá eh, náà ìdáhùn síbẹ̀ ń pé ọ̀rọ̀ yìí àwọn onímọ̀ sí àpẹẹlú ń bẹ sọ́nà méjì pé ṣé ẹni tó bá ti bá ìmọ̀ ń bí ròkó sọ́bọ̀ ọlọ́kà yẹn àbí ọ̀gá tí wọ́n <coughs> tí wọ́n ti bá anábì tán ti rúkọ́ so sahabi afagbawa sahabi asabi dada bakra wọ́n wá ti wọ́n rúkọ́ báyìí wọ́n ṣe rúkọ́ lẹ́yìn sọf wọn tí ì sọf wọ́n mẹ́sàn ọjọ́ kòrò pé táwọn bá ní káwọn débi tí sọf pín sí báyá anábì sọ̀sọ̀rọ̀ sọ́lọ́sọ́lọ́ báyá wọ́n ṣe kíni báyá wọ́n ti dìde so wọ́n ti wá ṣe rúkọ́ lẹ́yìn sọf wọn rán tẹ̀ kẹjẹkẹjẹ báyìí lórí orúkú náà ni òun sọ ti tí wọ́n fi wọ sọf gbàtà níbi sọlọ lọsọ tí wọ́n kírun tán wọ́n béèrè pé ta ló ṣe báyìí wọ́n mọ̀ nínú àwọn ni sọlọ lọsọ ọjọ́ lọ àwọn èdè rẹ̀ ànábì sọ pé sọlọ lọsọ ọtún ọlọ́wọ́ tó di sàlẹ̀kùn ojú kòkòrò rẹ̀ wọ́n sáré wọ́n sáré wọ̀ bẹ́ẹ̀ níbi ìrẹ́yà ni ọ̀lá tààd mọ́tún ṣerun tó ṣe ọmọ inú tán ṣe tí wọ́n ṣe rúkú ní náà kìí ṣe pé kìí ṣe wípé má ka pé ọba àrùn pẹ̀lú rúkú tó ṣe má sáré má ṣe rúkú lẹ́yìn sọ́ọ̀fù ìtumọ̀ rẹ̀ torí tó bá jẹ́ pé má ka pé ọba kí ni wọ́n sọ fún wọ́n ní á ah, ọ̀yá mọ́rọ́kà kan wá wọ́n lọ wọ́n sì kí ni mọ́rọ́kà kan torí àsìkò àyè tó tẹ ká níbi sọlọsàn kí wọ́n sọ ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ pé ah, ẹni tí wọ́n bá rọ́kà tí wọ́n mọ́ tí wọ́n mọ́ bá rọ́kà anábì ah, ọ̀ bá rọ́kà yá tún kí kí rọ́kà kan sọ ti yé alwaktu waktu bayan

ìmáàmù ti lọ sí ìdòkó àyíkan ayẹwọ́ láti ka fatiha lórí ìdó ká tó kí máwọn tó ṣe kíni àyíkọ̀ báyìí òun àti ọ̀kọ̀ báyìí òun só ti yé bí ẹni tí bí ẹni tó yẹ pé wọ́n ní ká fọ apá gbàtà ní ká fọ apá ṣùgbọ́n kò ní apá kan kò ní apá tó ṣe pé kíni màhálù rẹ̀ ẹyẹ tó yẹ kó fọ àbí ṣèbọ̀rọ̀ yẹn ni kó fọ tí èèyàn ṣe tí si sì apẹnu tọ́ ẹni tí ọ̀wá ní àbógbé lápèjú ọlọ́pọ̀ṣọ́ ń bẹ̀ kí ló fẹ́ fọ́ ẹ̀yàn sóti zanu mahalulwas sóti àbí kèsì gbogbo ẹ̀ ló gé tán ọlọ́pọ̀ṣọ́ ń so bọ́yá ló gé bá kù ní ó ṣe wọ́n ní sọ pé ah, àti ti àṣírí hadith albakra ní túnmọ̀ sí pé tí a bá bára imam bèrè kó ó ṣe kí nìyẹn wọ́n bá rákẹ́ àyẹnu táwọn ọ̀pọ̀lọpọ̀ nímọ̀ láti mú ṣùgbọ́n al-imam Bukhari rahimahullah àti al-imam Abu Muhammad ibn Hazm al-Zahiri àwọn àti ìpẹ́ rárá rárá yóò ṣe rùkú pẹ̀lú imam lọ́tọ́ pé torí pé àmá àdẹ́kùn yóò ṣe ìjọ́ ìtẹ́ bá ti bá imam ti ń kí ẹbá kí ṣùgbọ́n ẹ̀ka fàtíà yóò dìde yóò mú rákà yóò ṣe rákà ní tí ó ka fàtíà mẹ́ tó di pé ní orígun fàtíà jẹ́ tí wọ́n gbọ́dọ̀ náà dàkọ́rígun ní ọ̀tá sọ pé tí wọ́n bá ti bá imam dòrò kúrò so ó ti bá rọ́kíà ó ti ṣe kí ní ó ti bá rọ́kíà alọ́mọ̀bára tó nínú èèyàn kan ó ṣe ìmọ̀ so ìgbà tí ó wá níbi wọ́n lájọ bí ó ṣe á ní pẹ̀lú ìdílé ẹ̀yà ká ṣe kíni ẹ̀yà ká ṣe kíni ẹ̀yà ká ṣe kíni ẹ̀yà ká ó ní tẹ̀wọ́n so ìgbà tó wá ka pátí àfihàn àjọ ní àmì kó ṣe àmì ìlé èèyàn kan wá ṣàlẹ́jẹ̀ pé kò jẹ́ kó ń rí wọ́n àjọ ní òun kò jẹ́ kó ń rí pé nítorí yẹ kó pé torí òun gbé ọ̀dọ̀ ní fẹ́ dárúkọ ibi ọ̀dọ̀ àwọn yẹn wípé tí wọ́n bá ti lè ta tán wọ́n máa ń fara balẹ̀ tí àwọn màmú náà tí wọ́n pé kí wọ́n ti máa ṣe áárí tùgẹ́dà ìgbé torí ìtòyẹ́kò ń jẹ àǹfààní àmì ìpè tí àmì ti àwọn tó bá ṣe papọ̀ mọ́ tàwọn mọ̀láìkà ìpè àmì ọlọ́run kò ní di àwọn sí pé sòkò yẹ kó jẹ àǹfààní rẹ̀ pé sòkò yẹ kó dúró díẹ̀ wọ́n á dọ̀ ní kó jẹ́ kó kó má ṣe àmì méjèèjì ìyẹn wá ní àá ìpè kódà ọ̀rọ̀ á kì í ṣe fátíà gan-an wípé ìtò òdó lórí tòun ni pé òun ṣe dandan tí ìmọ̀ bá tó sókè wípé tí níbi tí ìmọ̀ bá ti tó bá jẹ́ sórí àti áfíìsì ẹ̀hẹ́n òun gbà pé pátí àgangan ni níbẹ̀ pé bóra ṣe kọ̀ọ̀sán tó jẹ́ àfihàn ọlọ àfihàn ọlọ mufti saudi wọ́n sọ pé ikú lórí ìtàn lórí lórí ni pé tó bá jẹ́ sórí àti áfíìsì pátí àgangan fún àwọn àmú ọ̀tọ́ bá ti jẹ́ pé ó kú sókè Ipe ebi mọ́ kú bìṣáì wípé kò ń ṣe dandan kò ké pátíà lẹ́yìn tí wọ́n bá sí ké pátíà wípé so òun dúró lórí ìyẹn pé torí ọ̀rọ̀. wọ́n sì sọ lọ́rọ̀ tí máa ń bá dákẹ́ wọ́n ké pátíà tí máa ń bá tí máa ń bá dákẹ́. tí mo bá dákẹ́ níbi ẹgbẹ́ pé pátíà. tí máa ń bá dákẹ́ tó bá dákẹ́ nígbà tó ká pátíà tán. àwọn tó wà lẹ́yìn náà àwọn ọmọ òkè fàtíà bóyá ọ̀rọ̀ ṣe mọ́tò ọ̀rọ̀ ṣe ṣe ni o bóyá tí wọ́n wínú bóyá tí mọ́mọ́ bá dákẹ́ iná làwọn náà sọ pé n táwọn faramọ́ ni pé. ló ìgbà tó ń sọ ni mò ń sọ yìí tó wá lè wá rọrùn wípé tí wọ́n ní kékeré lórí ìsìn dandan ní fún àwọn àmú ó gbọ́dọ̀ pé pàṣẹ àti tó bá jẹ́ bí wọ́n fún ìgbà tí ń kí ó sókè wípé kò ń ṣe dandan kò fi pàṣẹ àkórí àdìsí àyẹ̀dá sọ́sọ́nà wípé tí ẹni ta ló ń bọ̀ fà ṣe fàǹfà lórí ìrùn mm. pé so díẹ̀ náà ẹ̀dá ọ̀gbìn tó bá gbà yìí pé pàṣẹ àti ìpè dandan ni àti lórí àti mọ́kùrù ni àti iṣẹ́ àti tábílẹ́lẹ́ ni àti tábísókè ni o ọ̀nà olùkọ́sọ àwọn ìmọ̀ọ́mù mi wọ̀n ti dúra abájọ àtúnrà ìlú àjọ ìrìn àmáké tó àtẹ̀lé bóò ni opportunity ẹni tí àwọn àmúgbò ló ṣe fẹ́ ní láti àtẹ̀lé ìgbà àtúnrà ọ̀fẹ́. Ọ̀nà àlékún ọ̀nà wọn tẹ̀lé zákùn lọ́kẹ́. Ìbéèrè yìí, àwọn àmọ̀ṣẹ́ lọ́wọ́ àmẹ́. Ẹ̀kí ńlá nípa sọ́ọ̀tì fatiha kéke sọ́rígun ló jẹ́ ni àbọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ tí òkun sọ́rígun ọ̀pọ̀lọpọ̀ ní màá sọ pé orígun ló jẹ́ tí wọ́n bá pè kan lórígun ó ju ọ̀ràn ẹ̀ lásán lọ tí wọ́n bá pè kan ní májẹ̀mú ó ju ọ̀ràn ẹ̀ lásán lọ nítumọ̀ sí pé tó bá jẹ́ orígun tí ẹ̀ bá ti rí nǹkan ẹ̀ lálàáfíà àkíkẹ́ tí ẹ̀ bá ti rí nǹkan ẹ̀ lálàáfíà àkíkẹ́ ṣe bẹ́ẹ̀ náà bá jẹ́ orígun bí rukúr èyàn ṣe rukúr sojúd èyàn ṣe sojúd takrat ihram tí wọ́n fi wọ́run tó jẹ́ orígun èyàn ṣe sí àní ohun èyàn fi kíyàn ṣe ìtawájá má jẹ̀mú bẹ̀ náà rẹ́ ibi àlùwàlá èyàn dàgbé èyàn dàgbé kí èyàn ṣàlàyé ti wọ́run sí èyàn máa bá ràn lọ́dún so tó dáa kò sí ìtòrí kan lẹ́gbẹ́ ogun àwọn eléyìí bẹ́ẹ̀ náà ni èyàn kọjú sí kíblà èyàn ṣe mistake so ìgbà tí àwọn rántí àbí náà sọ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ tí ìgbàtọ́ wá jẹ́ ọ̀ràn èèyàn tí è sórí gùn tí è se májẹ̀mù wọ́n ni foríkalẹ̀ ìrìn wọn foríkalẹ̀ fún bí wọn wọ́n lè tún sí pẹ̀lú foríkalẹ̀ ìyẹn gbàgbé òsìkò gùn so fatiha kìrátù fatiha fatiha ládá ọ̀pọ̀lọpọ̀ lónà orígun wọ́n dá bá ní imam malik ni wọ́n dá imam shafi wọ́n dá imam ahmed rahman wọ́n dá ahlul hadith ọgọ́rọ̀ ní ìmọ̀ àdìmọ́ àbí hanifa madhab tí wọ́n ní pé kìí sórí gún ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ so ọ̀kan nínú masala tó wà rẹ̀ ẹ̀kejì ní pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní màní ọ̀tẹ̀ wọn ẹ̀kọ́ orígun orí bẹ́ẹ̀ tí wọ́n bá ké fatiha aláfààní àti kẹtí òkè kò ní òun kò tí tí wọ́n bá wà lẹ́yìn imam tí mọ́mọ́ ké fatiha tí èèyàn òkè èèyàn gbàgbé imam ò gbé ní ọ̀sẹ̀ àforíkìn lẹ́yìn sálámà orípẹ́ ti ṣe mẹ́ta lékún bí omi náà lórí ọ̀pọ̀lọpọ̀ náà tasọ́pọ̀ tẹ́wọ̀n ní mọ́nà mọ́sà tó ni pé ẹni tí nínú question yìí ẹni tí ó wá ń kéwú tẹ́ pé ìmáàmù kéwú jẹ́jẹ́ ibi ni wọ́n kí lóòrò àbí ọ̀sán àbí ìmáàmù kéwú jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò so ìmáàmù ọ ṣe kí ni ìmáàmù ọ so ìmáàmù ọ kẹwàá bí ìmáàmù ṣe ké fatiha bẹ́ẹ̀ náà ni ẹni tó tó lẹ́yìn rẹ̀ náà ṣe kí ni ẹni tó tó lẹ́yìn rẹ̀ náà ké fatiha so tiye dada orígun ni so tí wàá wọn sì lè gbé so kọ́dà ànàtí àtàtà pé ọ̀ràn yẹn náà ni ẹ sọ pé kí wọn máa filẹ̀ so tiye ẹ máa máa filẹ̀ ṣẹlẹ̀ orí kan lẹ́kàn gbé abásìgbàgbé kò ṣẹlẹ̀ ọlọ́dọ̀ wọn òfin kan lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ wọn náà bí ìmọ̀mọ̀ sẹ̀kẹ́ndì jẹ́jẹ́ ẹni tó tó lẹ́yìn náà lókè wọ́n wá kó pé tí wọ́n bá ń kéwú tí bá ń kéwú bí ìwé tí wọ́n kéwú jákè bí magrib àbí alimagrib àti àdìsá àti asọ́rọ̀ so sẹ́ni tí tó lẹ́yìn náà òkè ọ̀dọ̀ àwọn màlìkíyà àwọn ní tí wọ́n bá ti kẹfà tí a kò sí dandan kí ẹni tó tó lẹ́yìn lóṣèkínì lóṣèkínì ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù tó àmọ̀ sí ọ̀gbọ́dọ̀ tó gbẹ́ fún ọlọ́dọ̀ rẹ̀ torí pé ní eh, kìrá ìmáàmù ti já kìrá rẹ̀ tí ìmáàmù ti jáde pé tó sọ́tì yé níbẹ̀ bẹ́ẹ̀ náà ni adéṣì ti ẹ̀yù máa lè wọ́n náà kúrà ẹ̀sì dá ń ba àkúrà nínú rẹ̀ sọ́tì kọ̀ fún so bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wáyé dá kúrà kúrà fásitẹ́mù làwọn àṣìtú làálàkùn turhamun so kẹ́ tí wọ́n kẹ́ fatiha kò lè sìn sí tọ́wà ní sẹ́yìn pé ní wọ́n bá ti kàrí fatiha kí ni wọ́n mọ̀ ṣe wọ́n máa kẹ́ sura ìmọ̀ kò ní lè sìn àwọn onímọ̀ kan sì pé rárá níbi tí wọ́n ti kẹ́ jẹ́jẹ́ jákè náà ìmọ̀ náà ẹ̀ tó ke, lẹ́yìn ìmọ̀ náà ṣe kí ni o yóò kẹ́ eh, ah, o jákè ọ̀nà ọ̀kẹ́ sura tó fatiha tẹ̀ ọ̀rọ̀ tó ti tẹ̀wọ̀n nìyẹn ọ̀rọ̀ tó ṣe kí ni tó tẹ̀wọ̀n ọ̀nà ọ̀kẹ́ wúrú tí ẹ̀ yóò kẹfà tí àti ẹ̀gbẹ́ torí pé aṣọ pọ́rígun ni ọ̀rígun ìmáàmù lè gbé fún ọ̀tàn tó ti kẹrà rẹ̀ ọ̀dẹ jẹ́ kẹrà fún níbi sùúràtù Fátíhà torí orígun bó ṣe dáadáa tán tán kẹfà tí a ẹni tó tọ́lá náà kẹfà tí a kò wá sí àtọ́ láàrin bí wọ́n ti ń kẹjọ́ àti ní kẹjọ́ jákè so ní ìgbà nípa pé ẹ̀ àyà ikpe ayẹyẹ kura kura fasa ni wọ́n wọ́n sita lápò tó tó tó tó hàn án sùúràtù al-A'raf so ìtumọ̀ rẹ̀ ni pé níbi irun náà níbi irun ti sọ̀kalẹ̀ ìyápẹ́ lẹ́sọ̀ nígbà mufasirin ṣùgbọ́n àti bí irun àti obìnrin tó dọ́dọ̀ ní pé àti bí irun ní o àti díẹ̀ sí ìrìnlẹ́wọ̀n ti ka Kùránì káṣe kí ni ká so ti yẹsùn lẹ́yìn ọ̀ta kó pé ẹni ni kó pé fatiha ẹ̀kí náà tó bá yẹ pé ìmáàmù ti máa ń dákẹ́ pé nusuna ní kí wọ́n dákẹ́ tó bá pé fatiha tán kò sí ìṣkáàlì kò tako àyà sẹ́yìn pé wọ́n ti dákẹ́ ọ̀rẹ́ di àbí yóò sì ké tiẹ̀ yóò sì ké tiẹ̀ pápá ní yóò sì tèké láàrin àti mọ́mọ́ dákẹ́ àti ìgbàmọ̀ tí yóò ti dákẹ́ yóò ti ké dákẹ́ mọ́mọ́ tó ṣe kí ni kí á tó bẹ́nu lé sura àbí tí wọ́n bá kẹnu Qur'an so tọ́bà ìjákẹ́ mọ́mọ́ tí ẹ̀ dákẹ́ ni ẹ̀bẹ̀ làwọn onímọ̀ mi sọ pé rárá kò ní ké Fatiha so yọ́n mọ̀ lé sí ti kẹ̀rọ àìmọ̀ fún ìbámu àyà yìí so fún ìbámu àyà yìí so bẹ́ẹ̀ náà ni ẹ̀rí tí wọ́n sọ táwọn tí wọ́n sọ pé wọ́n wà lóun náà zàlù kọ̀ọ̀rán táwọn sọ pé wọ́n tẹ̀ ní kẹfà dára tàbàtì wà lẹ́yìn náà ìdí bá ti ń ké ké ó jákè ṣùgbọ́n ìdáhùn lórí ìfi àdéhùn ṣẹ̀lẹ̀ ni pé bí ànábì ṣe ń kéwú bẹ́ẹ̀ ni wọ́n ń gbalẹ̀ nù ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ bí ànábì ṣe ń kéwú bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí wọ́n ń gbalẹ̀ nù anábì fi kọ̀ fún wọn pé sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni tí wọ́n kí ló dé náà gba àdúgbò àmẹ́ni wọn tán fa àmẹ́ni tán náà ń fa àdúgbò àmẹ́ni pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ pé kí wọ́n dákẹ́ kí wọ́n má ti ká mi. an ilá fatihatul kitab àbí sọ́ọ̀tì fatiha tó máa pé tẹ́gbà tẹ̀ wá ké lẹ́yìn táwọn bá ké tán táwọn bá ké tán ọ̀ṣọ́ ti yé sọ́ọ̀tì fatiha nìkan kẹ́ ṣe kí náà kẹ́ẹ̀kẹ́ náà ẹ̀kan ní máa kẹ́ tẹ̀lé imam alhamdulillahi rabbil alamin kí náà ni alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ ní ṣèyí ẹ̀yọ̀ náà ní anábì kọ́ sọ̀lọ̀ sótíyẹ́ náà anábì dákẹ́ sọ̀lọ̀ sọ̀lọ̀ imam ti dákẹ́ àbí imam ti dákẹ́ lọ́dọ̀ àmàlìkíyà pẹ̀lú àti kẹfàtà tó wọ́n fi sóra lè so ẹ́ kẹfàtà àti torí pé orígun lẹ́fẹ́ ṣeun fàtà lẹ́fẹ́ kí orígun ìlísìn sí kẹra imam yàtọ̀ sí fàtà tó dikẹ́ òun ọ̀ràn èèyàn ni èèyàn ní fi orígun lẹ́ẹ̀kọ́ lòun ṣe ọ̀ràn èèyàn orígun tóbi jọ ọ̀ràn lásán lọ tẹ bá ké tán ẹ̀sìn máa ọkàn bá kẹrà ìmáàmù náà ti ọlọ́run so wọ́n sì jẹ́ mi so ń bẹ̀rẹ̀ pé àti dáhùn tó bá ti di abájítà ní ìṣàlẹ̀ pẹ̀lú ọgọ́lá tó bá di lérò àdàbí èyí náà lẹ́tà lọ́rùn jágbà náà lọ ó sì fún aláàfíà kọ́ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk